لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الله ọba tó tó ọpẹ́ gbà ọba aláàánú ọba ọba tó ṣe pé bàbá ní a máa dúpẹ́ lọ ààrẹ dúpẹ́ fọ́lọ́wọ́ ọba tán òun náà sì ti dúpẹ́ fún ààrẹ pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin iṣẹ́ ìṣẹ́kẹ́ ọlọ́bá ní yọ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run tó ṣe ní àánú tó ṣe ní ìkẹ́ tó ṣe ní rámọ́tò mọ̀dá ìkẹ́ olùtọ́sọ́nà nàbí yóò táwọ́ bá ànẹ́bí tó ṣe fọ́lọ́wọ́n bá fi gba ìrònúkúwàdá wa ọgbà níbi ọmọ ọmọ sọ́lá sọ́lá ní ọjọ́ ọba àwọn olùmọ́ ní pé àwọn tó ti lọ sáájú tí wá tí wọ́n bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ kéèké ìyàtọ̀ pọ̀ ní máa ń bẹ fún wọn ẹni ọba kojú orí fóònù ìdájọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ òun náà ni pé ọlọ́run bọ́ ọba tó gbé kalẹ̀ fún wọn ní jìyà òun náà kí wọ́n yọ ojú ara wọn ẹni ọba jẹ́ pé ẹ̀ṣẹ̀ náà tóbi tó bẹ̀rẹ̀ wọ́n kò ṣòro ọ̀hún tó ṣẹ̀kùn ọlọ́run bó ní kọ para rẹ̀ ẹni tó bá ti pé ìgbẹ́ ní gbọ̀n lọ́lọ́ yàgbẹ́ kìí ṣe pé yọ́ tábà lásán ò táwa ń tábà lónìí yóò fòkúta gbòdì títí ní òfì ṣẹ̀jẹ̀ ẹni ọba tọ̀ èyí tá à ń torí tábà lónìí kìí ṣe pé ó kẹ̀kọ́ mi tábà lásán yóò fòkúta gbòdì ọ̀rá rẹ̀ ní ìṣẹ̀jẹ̀ lọ títọ́ bá kán sí yẹn láà àwọ́kẹ̀kọ́ ní sàánù lásán ni ó ti mọ́ nílẹ̀ nínú òfin tọ́lọ̀ má gbé fánibí Muhammad sọ́rọ̀ ìgbésẹ̀ ṣùgbọ́n wọn wọ́n fi òkúta gbó tí ara yóò fi jẹ̀jẹ̀ tó wáyé pásọ lọ́bá dá sí àwọ́kẹ̀kọ́ ní sàánù ni tábà fọṣẹ sí àtàlẹ́ òkun ẹ̀ní tábà fẹ́ fomi fọ ọlọ́run bá ti gbà á lọ́wọ́ wa báyìí ṣùgbọ́n wọn wọ́n di aṣọ yẹn kúrò ọlọ́run tó wá sí àmúyọ Muhammad sọ́lá ọ̀sọ́lọ́run tó ṣe ní àánú ìfẹ́ tó sì ṣe ní ìfẹ́ ọba kí àti ìgbẹ̀mẹ́ ọlọ́ba nídé náà ọlọ́ba ọba lè rà ń sáábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tó bá ti ṣẹ̀kọ́ ti tó gidi ojú ẹ̀sán òní ni yawm náà ọjọ́ ọdún yawm al-hajj al-akbar ọjọ́ ajé ńlá anábì Muhammad sọ́lá ọ̀sọ́lọ́run ó pè ní ọjọ́ ajé ńlá fún wa látara nǹkan náà ńlá táwọn alálàájì náà ti lónìí òní ni wọ́n gbé ìkẹ́nà owó àtẹsẹ̀ òní ni wọ́n fa ẹ̀wọ̀n orí wọn òní lẹ́sìn ìkan náà ni wọ́n lọ sọ́kù òní ìkan náà ni wọ́n sì pa ẹ̀ra látara pé jẹ́nẹ́rẹ̀ rìn yìí àwọn sàádé lọ bá nẹ́bí sọ́lọ́ rẹ̀ tó lá ń pè ọ́ ìyá nẹ́bí ewé káwọ́kọ́ ti tí mo á tẹ̀ gé tí mo á tẹ̀ tẹ̀ sọ́kù ilé ìwá àbálẹ́dẹ́dẹ́ tí ó ń sọ ànẹ́bẹ̀rẹ̀ pé padà àwọ̀jù ọ̀sẹ̀tẹ̀ fún bẹ́ẹ̀ yìí yóò ni pé wọn kọ́lọ̀ ọkọ̀ ẹni náà lọ́rọ̀ ń fẹ́ mi mo yẹ̀sẹ̀ wá fa wọn orí mi mo yẹ̀sẹ̀ wá gé ni pé padà àwọ̀jù ọ̀sẹ̀tẹ̀ fún bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé kò sí ìta àti ìtajú ta àti ìtajú fáwọn tó wá jẹ́ alálàájì ó jẹ́ kí wọ́n pè ní yẹ́wọ́n mọ̀lá àjẹlẹ̀ àkọ́bà wọ́n ti wá dẹjọ́ ọdún yìí kápẹ́tọ̀ fọ́lọ́wọ́n bá lórí ọ̀rọ̀ ìlú àwọn èèyàn ń bẹ́ẹ̀ tẹ́jú tó báwọn náà fẹ́ dún lọ́jọ́ òní ṣùgbọ́n náà bàmíjẹ́ wọn wà òkú àwọn tí lọ sọ nílé jẹ́ ẹ̀gbọ́n tàbúrò mẹ́rẹ̀ ní wọ́n jábọ̀ fọ́lọ́wọ́n balẹ̀ ọ̀kan náà ilé tí òun lọ gbọ́lọ́wọ́n ọba ní inú bàmíjẹ́ wọn wà ní ọlọ́wọ́ báyìí ààrẹ lómi tó ṣe pé ìyàwó mi máa ń rọbí irú wọn yẹn wọn ò lè fi ìdùnnú wọn ò lè fi sọdún ní o tí wọn wọn bá níjẹ́ pọ̀ ọ̀rá sọ wọ̀ tàbọ́kọ̀ ọ̀rẹ́ ọ̀rá sọ fún ọ yóò lẹ́nu owó pé ìmà lówó lápò tàbí tí ní kí láwá jẹ lónìí à ìrònú rẹ̀ kéré lé o ló pẹ́ pọ́nà ọ̀bà lówó orí tó ṣe fún ọ̀sẹ̀ sílẹ̀ ń dé pé wọ́n tẹ̀ jẹ́ pé bóyá ẹ̀yà já dáwùjọ fún ẹjá dáwùjọ fún kó ti ẹ̀kọ́ ní òkè ìlú ìmá rí kẹ̀kẹ́ náà tàbí ẹjá dáwùjọ pẹ̀lú ìnira tó wà yìí agbọ́kàn ọlọ́pàá ti mú lálẹ́ ń bẹ láti mọ́lé ọlọ́run bọ̀ sọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ dúpẹ́ fọlọ́run ẹni tó bá dúpẹ́ fọlọ́run ọba ọlọ́run bá gbé wa pé làní ṣàkàtọ́ láàzú ìdánilẹ̀kùn tẹ bá dúpẹ́ pé mi ọlọ́run fẹ́ mú orí mi ọlọ́run mi ọlọ́run bó sàlẹ̀ fún orí fún yín ní ti bẹnu wa ẹni tí ìwádìí pé ìyẹn wá lórí kòrò sí ìyẹn tó dúpẹ́ fọlọ́run bá pé alhamdulilayi ọ̀gbìn alamin torí pé gbogbo ògbà gbogbo àsìkò gbogbo bí ìkẹsẹ̀ máa ń lọ sí téèyàn máa tẹ́sí ẹ̀ kìí pé gbogbo ìlọ máa lọ ní mẹ́lọmẹ́lọ kí gbogbo ọmọ dùn tí gbogbo ìlọ dùn ó lè ṣe àlèmọ́mọ̀ tó mọ̀ ilé ayé gan ṣùgbọ́n ti bá ń lè díẹ̀ láwọn àkókò kan ọlọ́run tún tẹ́ fún yẹn ó tún mú ilé gágágá sí ó tún tẹ́ fún yẹn ìlú lè máa dúpẹ́ fọlọ́run lọ́gbẹ́ alhamdulilayi àwọn dúpẹ́ fọlọ́run tọ́lọ́run bá ṣe ní ilé ìjọ ọdún fún wa tó wá jẹ́ pé látòkè sọ́nà ìwọ̀n ti máàkì fún wa kò ṣe sí ọ̀hún tọ́nà bá máàkì ọdún wọn tó máàkì pé ọdún yìí lọ́dún yín tó tayọ àwa mùsùlùmí owó ńlá ni ò tọ́nà bá lémi àtẹ́jọ́ sí kòǹgẹ́sì náà kìí ṣe pé àwọn bàbá wa fi fi fáwọn ìyá wa wọn jẹ́ nìkan sí kí wọ́n sọ fọ́lọ́hún ṣùgbọ́n lọ́wọ́n bá ló wù bẹ́ẹ̀ pé mo fẹ́ ṣàánú wọ nínú àwọn tí mo sìn lọ́nà kí wọ́n wà nẹni tí ó mọ̀nà orí ńlá ni adúgbò fọ́lọ́hún bá lórí ẹ̀wọ̀n orí ti òjò ọdún yìí ẹ̀jẹ̀ máa yẹ yọ̀kọ̀ rá tàbá ń lọ sí ọdún tàbá ń lọ sí àìjì adẹ́nfẹ̀fẹ̀ ipá lọ ní ìlọ mẹ̀lọ́mẹ̀lọ́ kàmàgbó kọlọ́run bá tóbi bákan náà kàmàgbàgbé nípa pé aṣọ tó dáa kìí fi pásọ tó mọ́ kìí fi pásọ tuntun ó lè má jẹ tuntun kọ́sàjà aṣọ tó dáa tó mọ́ tó sì dùn wò nìkan wọ̀ lọ sí àìjì bákan náà àwọn ọkùnrin wọ́n fẹ́ jẹ́ àfihàn lọ́fíńdà àwọn obìnrin tá a ní bùkátà sí lọ́fíńdà o àní ah, bùkátà sí lọ́fíńdà tá a máa lọ sí ẹ̀yìn wọn ò gbéṣẹ́ bẹ́ẹ̀ ni wa lọ́fíńdà táwọn obìnrin ó ní kọ́lọ́ọ̀dì ni kò ní òun táwọn ọkùnrin ó lóun ni kò ní kọ́lọ́ọ̀dì ọlọ́run bá ti ṣe é fún àdéhùnmọ̀ yìí nù gbogbo obìnrin tó bá lo lọ́fíńdà jáde lọ jùmọ̀ tàbọ́lọ́ lọ ní tàbọ́lọ́ jáde àníbi ni pé ká sọ pé àṣẹwó ló kóbi lórí ọlọ́fẹ́dà nínú ilé ọkọ rẹ̀ kó máa fi tọkọ rẹ̀ lọ ń kọ́kọ́ ọkọ rẹ̀ máa gbóhùn tó dáa ṣùgbọ́n jáde lọ kọ́lọ̀ ọwọ́ ẹ̀ dànù ilé ìdè òfin tọ́lọ́ bá fẹ́ yàn níbi ọmọ Muhammad sọ́lọ́ àlọ́sọ́lá ọ̀sà déédéé níbẹ̀ o kọ́ má wa pé máa ṣe lẹ́ńdọ́ máa takọ sọ́kọ rẹ̀ nù ilé tọ́wọ́ ajẹ́ fáwọn ti bẹ́ńtà òní tiẹ̀ ń gbérí tiẹ̀ wò gbànẹ́bí ọmọ Muhammad sọ́lọ́ tó fi sàlàyé pé tó fi máa ń lọ níbi lọ́jọ́ òní kájẹ́nìkẹ̀tẹ̀ kó ń jẹ́nìkẹ̀tẹ̀ kí wọ́n lè tẹ̀ bá wọ́n fi bo ojú ọ̀sán pátápátá àdéhùn tó wó ilé gbẹgbẹ ní sọ́yìn bọ̀kọ́rọ́ àti mùsùlùmí tí ìyàwó ọmọ àtẹ́jà tó gba alátọ̀dọ̀ ànábì ọmọ àmọ́sá ìṣẹ̀lẹ̀ ó ní pé ànábì wọn kò mẹ́rin náà wọ́n pa wá láti bẹ́ẹ̀ yọ́n sọ pa wá láti ẹnu pé táwọn òbí bá ti ń lọ gbé èdè o débi kọkàn náà àwọn obìnrin kan pé rẹ̀ ń sí ọlọ́run ẹni tí ọ̀bá ní tẹ̀lé bá mú ń kọ́ ànẹ́bí ọ̀dákẹ́ o ànẹ́bí ní pé kí ọmọ ya rẹ̀ kí ya ọmọ ya rẹ̀ ká bákan náà ẹ̀bí á sọ́ra fún àwọn irun kéhùn nínú òṣì irun ogbó ètò ìpọ́pọ̀lọpọ̀ máa ń gbé sórí lọ́jọ́ òní ẹ̀lòmí gbé sórí ànábì gbòòrò wọn nípa pé ibi jẹjẹ ọlọ́run ọba kọ́ máa bẹ́ ni tó fi kún afẹ́ni tó bá fi kún kọ́ máa bá wọn ká má fi jẹ ọkàn wọn ká má jẹ márùn mọ́ wa la ká sì má fi jẹ́ni gẹ́gẹ́ ipá wa la láti rán sí di ìdíkújì bákan náà nígbà tá a bá jẹ́ ayé jì kò sí nẹ́fílà ń bẹ́ o àjókòó lẹ́jọ́ máa gbó kọ́ ọlọ́run ọba tóbi nígbà bá fi yìí dìtàn àti láǹfààní ká máa sọ tó bá wù wá òun yàtọ̀ sí jùmọ̀ pé àní sọ̀rọ̀ tí wọ́n máa ń ṣe kó túbà lọ́wọ́ aláǹfààní àlè sọ̀rọ̀ tó kàn ní ṣe wá bẹ̀rẹ̀ fún láti sọ àkọ́ọ̀dọ́ o mo sì wọ́n lọ́rin lánàá ń báyé o mo pè é lánàá ń o màá mú ní ìṣe kó túbà lọ́wọ́ kò sí tó gbó bẹ́ẹ̀ mo Muhammad sallallahu alaihi wasallam kódà ìyẹn lè dìde kó láyé ibi tó wà kọ́ bọ́ síbò mi tàbí kọ́ lọ́ọ́ ìfi fún kọ́ọ̀lù tó sí tó burú ń bẹ eléyìí tó bákan náà àwọn èèyàn béèrè nípa pé nígbà wọ́n bá pé tí wọ́n bá kírun tán títú láti ní ká wọ ọ̀bẹ tí wọ́n pa ẹran kó tó di fáàmù àlọ́lé èsì tú láti o èsì tú láti ní tí ó wà nù àdúgbà níbẹ̀ mọ̀mọ́ sára sọ̀rọ̀ ní pé tí wọ́n bá ti pa ẹran ẹ̀yìn tí máa bá ti kí wọn tá tàtó láǹfààní àti wá pa ẹran wa èsì pé tú láti pé ẹnu pé lọ́dọ̀ àwọn màlìkíyà tàdé bá lọ́dọ̀ bàbá rí láfíríkà bí àwọn ní àwọn màlìkíyà ni wọ́n sálàyé pé kí láti mọ̀ pọ́pọ̀ ẹran ẹ̀yà yóò kárí ọ̀nà ẹ̀bẹ̀ òkè òun láàmà gbé lọ lé lípọ̀ dáwà lójú tó tọ́ pé ìmáàmù ti pẹ̀rẹ̀ wọn ṣùgbọ́n kìí ti gbóyá àwọn pípẹ̀rẹ̀ rẹ̀ ní bẹ̀m̀bẹ̀ kí ìmáàmù òkè wọn ní pé láti ìrùn dé láti ìbítọ́ sí kéwù dé ó ti di pàwọ́ àpọ̀rẹ̀ wà níbi ọmọ sọ́lọ́ sọ́dọ́ ó lẹ́ yóò tọ́ bá pẹ̀rẹ̀ rẹ̀ tíwájú kúrò tó ṣe wọ̀nyí ẹ̀rìn lásán lọ́pàá ò ẹ̀rìn jíjẹ lásán ṣùgbọ́n ni yóò tọ́wá pé lẹ́yìn ìgbà tí wọ́n bá tó fi òun tẹ́ló tó wá fàyẹ̀rẹ̀ rẹ̀ ah, òun lọ́gbọ̀n ìjọsìn ọlọ́pàá ìsìnkú ya pé láyé ẹ̀nẹ́rù lọ́ àlùkò mọ̀ ha wọ́n láti mọ̀ owó ha tó fẹ́ fi ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ tẹ́ pa yẹn kò sínú tó fẹ́ fi láwọn olùmọ́ fi jẹ́ orí wa nípa pé ẹran tá ń pa yẹn pípa yẹn gẹ́gẹ́ ọlọ́run bá bẹ́ẹ̀ ìdá lágbájá pẹ̀lú ẹni tí ní ọlọ́run tẹ̀rí jíjẹ rẹ̀ yẹn ìyá dànà lékún ó jẹ́ báwọn afọ àlọ́ sọ pé tàbá rẹ̀ lókè tó pé lọ́dọ̀ ọ̀sẹ̀ ọmọ agbóúnjẹ àwọn àwọn mi ló fi gbọ́ bí òfin sàn lọ. ọ̀pá àtàn bàbá àjọ pé máa lulẹ̀ wá pa bẹ́ẹ̀ ti wá pa àtàn yẹn ẹ sì lọ gbé fáwọn yẹn ẹ jẹ́ ìtúndọ́lọ́ fẹ́ lùdì jíjẹ yẹn àlékún ló jẹ́ tó kí ni mo fẹ́ sọ lára ilé ni pé ká lè bá jẹ́ nìkan sí pé ká jẹrẹ ẹni níwọ̀ntúnwọ̀nsì jíjẹ jíjẹ tó má bàa mọ́ wa torí ilé ìtọ́jú pé mo ti bẹnu làákàyè rẹ̀ mẹ́rin pé béèyàn bá ti jẹrin ìyẹn tí lèyìn ó ti gba aládàá ọ̀dọ̀ lá

ó tún wá ní jẹ́nẹ́bà tàbá mọ́júmọ́ ní títí yọ́dọ̀ rẹ̀ ń parí tàbẹ́jì ọmọ rẹ̀ ń parí ó fẹ́ wọ ilé tẹ̀yẹ̀ tà ìjọ lè wẹ ìwẹ̀ ẹyọ ká tó fi kọ́fà gbogbo ẹ̀ ètò ìwẹ̀ yìí náà ni mo fi wẹ píríọ̀dù tó parí tàbí ní fásitì èdè ọmọ tó parí tàbí jẹ́nẹ́bà tí mo nílá tó òun náà nílò fi fẹ́ ọ̀kadà níká òun náà nílò fi fi jùmọ̀ á ah! láàáwọ̀lá ọ̀làkọ̀ ọ̀tà ìlàjọ́. Ọmọ ọlá náà ní ti lórí ìjọ lọ́dọ̀ náà. A tó wá ń gbọ́ lẹ́nà orúkọ pé ó lè wò lè wẹ́ nítorí pé Jẹ́nẹ́bà ọ̀rẹ́ yẹ tó jẹ́ láàárín àwọn òkú por Sára ẹkùn bẹ́bẹ̀ kí ní ìdájọ́ tẹ́ buwá buwá? Àwọn ọdẹ rí pé ẹ̀ẹ́sù gláàsì nìta. Báàbèjì ń gọ́, àbèjì àgbà náà kí ni ìdájọ́ rẹ̀ Kí ni a fẹ́ sọ fún wa kí ni ó ti? Ẹni ẹ̀hán? Báà bẹ́ jù gẹ́gẹ́? Bóò láti ṣe? Ìlú ọkọ̀ ayẹyẹ. sínú wẹ̀ ọ̀kan gàgẹ́lẹ̀ lẹ́jọ́ ọ̀dọ̀ àdọ́nà ikú àti bá àbẹ́jì na ìmà ní nẹ́bà ilọ́ ọmọ ọmọ yíò wà alimuhim èyí tó dájú òun ẹni kéèyàn owó ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ òun kọ́kọ́ nípìnlẹ̀ ní pé bí mẹ́tẹ̀ẹ̀ta ti wà ní kéèyàn owó ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n aṣòfin ó ṣe é nírọ̀rùn níbi ọ̀rọ̀ ọ̀wẹ̀ èyàn lè fi nẹ́fìlà bọ́nà rẹ̀ yẹn ṣùgbọ́n ìwé tí ọ̀rẹ́ yẹn lè dìbọn ara wọn èyàn lè fi nẹ́fìlà bọ́nà rẹ̀ yẹn so àwọn jùmọ̀wé olàmà àwọn ọ̀pọ̀ àwọn olùmọ̀ àwọn gbà pé ìwẹ̀ jùmọ̀ èsì ọ̀rọ̀ ẹ̀yà tó látara bẹ́ẹ̀ tí a bá ti wá gbà pé ìwẹ̀ jùmọ̀ èsì ọ̀rọ̀ ẹ̀yà ìmẹ́ lè jẹ́ nìkan tó pé yọ ìwẹ̀ jùmọ̀ àti ìran àìjì ló ti bọ̀nà ara wọn ẹ̀wọ̀n pé àwọn méjèèjì mẹ́fìlà ni wọn bẹ́ẹ̀ ni wàá ní pé látara yẹn ajẹ́pẹ́ ìwẹ̀ jẹ́ nẹ́bà lọ́jọ́ yẹn nínú gbogbo wọn pẹ̀lú àwọn jùmọ̀wé yẹn tàbí ìwẹ̀ nìfàsì lọ́jọ́ yẹn tàbẹ́wò àìjọ lọ́jọ́ ẹnu mẹ́tẹ̀ẹ̀ta yẹn alẹ́ tó lè fi ìwẹ̀ kan kó fi kó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ pẹ̀lú àwọn jùmọ̀wé yìí ṣùgbọ́n wọn mọ̀hàkẹ́kọ́ọ̀n àwọn mọ̀hàkẹ́kọ́ọ̀n alùmọ̀hàkẹ́kọ́ọ̀n àwọn tó jẹ́ àwọn aláàjì tí wọ́n gbójú wà ní ìtàlẹ́gbẹ̀ ọmọ sàṣán nípa ọ̀rọ̀ jùmọ̀ wọ́n rí pé ìwẹ̀ jùmọ̀ ọ̀rẹ́ ẹ̀yẹn ni ló jẹ́ mọ́ wọn máa ń kà fún ìwẹ̀ ọ̀rẹ́ ẹ̀yẹn kẹfà fáwọn mùsùlùmí torí máa níbi àwọn ọmọ sàrà sọ̀tọ̀ pé gúúsù lọ́pọ̀ ìjùmọ̀ àti hápọ́n wájibọ̀n

méjìlá láǹfààní àti wẹ̀ táàkì kan bọnú ìfẹ́ tó àìsí yóò jẹ méjì sọ̀yẹ́ ni pé èyẹ níwẹ̀ jẹ́ nẹ́bà òun náà ló ti bẹ̀rẹ̀ bílọ ẹ́yìn epo pọ̀ tọ́bá dásìkò tí júmọ́ ń bọ̀ wá ọwà wẹ̀ júmọ́ tó ti yẹ bá ń ṣe sọ tàbí bẹ̀rẹ̀ kọ́ ọmọ ìwé ẹni bẹ́ẹ̀ tó ṣe ni pé kò wulẹ̀ níwẹ̀ ẹgbẹ́ kẹkẹ lásìkò yìí wẹ̀ ẹ́yìn lónìí ó sì wẹ̀ wẹ̀ ẹ́yìn ọ̀dídé tó dé ọpadà ní jẹ́nẹ́bà lẹ́yìn ìgbà tó ní kí jímọ̀ tó tó àtìkò tí wọ́n wá tó kí ní wọ́n wá ṣe pẹ̀lú àwọn jùmọ̀ òyìn àwọn gbà pé ọwọ́wẹ̀ ẹyọ kan ó fi kó méjèèjì papọ̀ látara tó wẹ̀ jímọ̀ ètè kíní o kì í sọ̀rọ̀ yẹn lọ́dọ̀ ti àwọn jùmọ̀ ọ̀la ṣùgbọ́n àwọn olùmọ̀ ní ìsàlàyé pé irú ọ̀rọ̀ yẹn ni tọ́ba ti lè jọ́rọ̀ kọ́ ní

ó ti wá ní ìtẹ̀lẹ́ra wọn yóò kó tẹ̀lé pé òní ìmọ̀ ti jọ́ máa lẹ́yìn òní ìmọ̀ kí ni o ìgbà yìí àwọn àyíká ń bẹ́ẹ̀ ti bọ́lá bá fomi ṣe àdéhùn fáwọn bẹ́ẹ̀ ti jẹ́ pé omi useless lọ́dọ̀ tí wá ń bí pé ní sẹ́dà lọ ní pé tí ní ìtumọ̀ lọ́dọ̀ tí wà lọ́dọ̀ àwọn míì wọn ò jẹ́ kí ẹ̀ tún mí sílẹ̀ fáwọn ọmọ tó bá wà rárọ̀ lọ́dọ̀ ìṣàn lásán abẹ́lọ́hùn kọ́lọ́mù balẹ̀ kọ́lá pé kọ́lọ́mù kójú ó jẹ́ kí ẹ̀ ní kọ́jẹ́ jí àtọ́dún ìdùnnú fẹ́nìkọ̀ọ̀kan wa ó jẹ́ ọdún àtìdúnmọ̀ omi fẹ́nìkọ̀ọ̀kan wa ó jẹ́ jùmọ̀ ìdùnnú ìfọ̀kànbalẹ̀ ìrọ̀rá ó jẹ́ bẹ̀rẹ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa ọlọ́dọ̀kùn mọ́jà pàdé àgbákò mọ́jà kò ní tí ó ẹni tó kú jẹ́ sí èkó lórí ayé sápàjá sí kú lẹ́ ọ̀ ẹni tó kú jẹ́ sí èkó lórí ayé mọ́jà ẹ̀kọ́ lẹ́gbà alápá ọ̀ lọ́hùn dákùn ìwà ń nínú ọdún ìlú mọ́jà wà ní jẹ́ lọ́jà ṣe kásọ̀ lóyún kásọ̀ láàrín méjì àbọ̀ ní àláàfin ọ̀rọ̀ ó sì tún lọ́ọ́ lọ́wọ́ ní ìlà ìta